so àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀ pẹ̀lẹ́gbẹ́ yẹ tó darapọ̀ mọ́ báyìí. bàbá ńlá big àbámọ̀ òṣè ní ṣáájú ẹkún o àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àwọn ọ̀tọ̀kùlú ló kórajọ wọn ò rí oògùn àbámọ̀ ṣe o àbámọ̀ ogun ni ọkùnrin yìí ṣe lásìkò yìí ná lẹ́yìn tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àsìkò ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ìyá kí lorúkọ ẹ? Orúkọ mi ni Dàda Adéwọ̀n. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọdún thirty four. Kí ló gbé ẹ débí? Ẹgbẹ́ Fortist. Ìkè ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀. Láti ìgbà wo ló ti darapọ̀ mọ́? Ọdún kejì sẹ́yìn báyìí ni láti mọ̀ dẹ́rí pé pé ìlú kan kò ti fà nínú ẹlẹ̀ láti bí six months. Àdúgbò ni. Sango náà ni tí mo ti padà tí mo fi lọ sọ́dọ̀ mú inú akọ. ta lẹni tó mú ẹ wọnú ẹgbẹ́ yẹn ibi tí mo gbé lẹ́tẹ̀lẹ́ lọ àwọn ọmọ bọ́ìsì máa ń wà látọ̀ tí ó ní ara yìí mọ̀ tó máa ń wà látọ̀ ní ìmú ara yìí wọ́lá pé èmi máa mọ̀ dídì ní tí máa jẹ́ bẹ́ẹ̀ tí máa dé láti iṣẹ́ gbà mí máa rí àwọn tó wà bẹ́ẹ̀ yẹra mi fún wọn ní ìkọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ẹni báyìí fún tó fún díẹ̀ ọwọ́ gbọ́dọ̀ gbẹ́ ìlànà àti ìyá tó wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n kọ́ ṣe bákọ̀bákọ̀ bọ́ ẹ̀mọ́ àti mo ti rí ẹ̀rọ down the line ọmọ tí wàá ní bọ́tí wàá fẹ́ sọ méjì kí o ní láti fà yẹn lẹ́gbẹ̀ẹ́ fún mi ẹ̀ mo change sim card mi. kí ni tí wọ́n ń ṣe fún ẹjọ́ fi rò pópó yẹ kó kó máa ti ní níbi àáfà tó lè fún wa lówó tí ò lè ṣe kíní kan báyìí ibẹ̀ ní ìyàwó lọ́mọ méjì tí mo lè bọ̀ tí mo lè gbé mi lè kó. jíjẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀yẹ kí ni àǹfààní tẹ̀ ń rí jẹ́ ń bẹ̀ kí ni nǹkan máa ń ṣe ń bẹ̀ lọ́wọ́. àǹfààní ẹ̀ náà lélẹ́yìí kò sáǹfààní kankan ń bẹ̀ ibi tó gbé mi dé náà lélẹ́yìí kò sáfàní kò mí mí ọlọ́run ajẹ́ kí n bọ́ nu ilé ìjẹ́ bọ́ náà because mo ti bọ́. so níwọ̀n ìgbà tó fi wà ń bẹ̀ yẹn kí ni nǹkan tí o máa ń ṣe kí ni kí ni jíjọ ọmọ ẹgbẹ́ yẹn kí ni èèyàn máa fi ń ṣe ìṣòro fún ẹ. èmi ò kí n fi bẹ́ẹ̀ sí ládùúgbò yẹn tí máa wà láǹdì mi based on say mo máa ń rí nǹkan gbà lọ́wọ́ mi mi ò ṣe kankan fún wa àbí nothing nothing bí wọ́n ṣe ń gbà popular ní ládùúgbò even nabadi sọ́nù nabalẹ̀ ìdíje ní méjì tí mo fẹ́ ká ní ṣe ẹgbẹ́ ìbò tí padà ká ní ṣe tó ṣẹlẹ̀ so àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀ pẹ̀lẹ́gbẹ̀ yẹn tó darapọ̀ mọ́ báyìí. bàbá ńlá bíbí àbámọ̀ dárúkọ lẹ́ẹ̀kan mi ni dada jẹ́ ọmọ ìlú òní. ọmọ bíbí ìlú state tv I the tv nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́.